gbogbo ẹ̀yin tí ẹ ti wá bí ẹ ṣe fẹ́ wo àjò part two tí a sí apá kejì ẹ tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí torí pé ẹni tó bá bá fi lè tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí ló máa láǹfààní láti tètè wo apá kejì sinimá àjò nígbà tó bá jáde sí orí YouTube channel jẹ́ kí wọ́n sọ̀rọ̀ nípa apá kìíní sinimá yìí ha sinimá yìí ó mà gba omijé lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣé wàá rí orí ìkànnì Best Yorùbá TV tẹ wà yìí láti máa jẹ́ kó jẹ yín bí ẹ ṣe máa rí apá kejì wò nígbà tó bá jáde àti pé ẹ má mú ní kẹtẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí ó nídìí o ìdí ni wípé bí àwọn èèyàn bá ṣe tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí sí ni yóò tètè jẹ́ kí àtètè gbé apá kejì sinimá àjò jáde síta fún yín lórí YouTube channel ẹ eh, sì má gbàgbé lẹ́yìn tí wọ́n bá ti wá eh, subscribe button tí ń bẹ lábẹ́ fídíò yìí kí ẹ wá tẹ like button tí ń bẹ lábẹ́ fídíò yìí bákan náà lẹ́yìn wá ìgbà náà kí ẹ wá kọ sínú comment section pé àjò part two part two of àjò torí pé bí comment section yìí bá ṣe pọ̀ sí ni yóò tètè jẹ́ kí a tètè gbé apá kejì jáde fún yín ẹ jẹ́ kí ẹ wá sọ̀rọ̀ nípa apá kìíní sinimá àjò ẹ̀ eh, tí ń jàrùn ìròyìn lórí youtube channel Eh, ǹjẹ́ lè sọ ẹ̀kọ́ kan sí méjì tí ẹ rí kọ́ lára sinimá yìí ẹ̀ eh, mo fẹ́ kí ẹ sọ ẹ̀kọ́ náà sínú comment section tó wà lábẹ́ fídíò yìí torí pé eh, a fẹ́ mọ bí àwọn èèyàn ṣe gbádùn sinimá yìí sí a dẹ̀ fẹ́ mọ bí wọ́n ṣe nífẹ̀ẹ́ sinimá yìí sí láti ní kí ẹ kọ ẹ̀kọ́ tí ẹ bá rí kọ́ nínú sinimá yìí kẹ́kọ́ sínú comment section tó wà lábẹ́ fídíò yìí lẹ́yìn náà kẹ́ nǹkan kan sí méjì tí yóò padà ṣẹlẹ̀ nínú apá kejì ẹ̀ mo fẹ́ kí ẹ sọ sínú comment section tó wà lábẹ́ fídíò yìí kàṣìmọ́ gbàgbé torí pé èyí tó ṣe kókó jùlọ ni subscribe button tó wà lábẹ́ fídíò yìí ta ní kí ẹ tẹ̀ yìí torí pé bí àwọn ìbá ṣe tẹ̀ sí ni yóò tètè jẹ́ kí a tètè gbé apá kejì sinimá àjò jáde fún yín tí a mọ̀ sí original gangan tí kò ṣe èyí táwọn èèyàn máa sọ pé òun ni apá kejì tí kò sì ṣe pé òun ni apá kejì ẹ bá gbàgbé ó ṣe kókó rẹ̀ ṣe pàtàkì adúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ yẹn tí ẹ̀ ń wò wá owó tẹ́ fi ń ra dátà kò ní tán ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi gbé wá kò ní di o láṣẹ Èdùmàrè ọba tó dá yín.